الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أن يهده الله فلا مضل لنا ومن يضلل فلا هادي لنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كما صلى وسلم وبارك عليه وآله وأصحابه وأزواجه وذرياته والتابعين والإحسان إلى يوم الدين وبعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعتدنا الله إلى كلنا المرسلين ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته على رحمة الله Ọ̀rọ̀tí ìpàdéjìyà lè mìíràn ní ìrọ̀lẹ́ ìlú. Àpẹẹrẹ ọ̀pàá tààrẹ nínú alẹ́ ìrọ̀lẹ́ ìjọ ìjọ ìjọ ìjọ léwu ní òbí mi ní bẹ̀rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti tẹ̀sí nǹkan ajá yìí. Àwọn ṣètò àwọn òbí mi tó tó ń lọ máa ń lè fi ń lè ẹ̀dá òòrùn yẹ ọlọ́run yìí ìbànújẹ́ tó ti jẹ́ ìdíkàjú méjì ọmọ agbáwùjọ ní ìta ìbúra ti lọ iná wọn wà lójú ọ̀nà wọn tó gbé ń gbé kábàwà wọn ọ̀sọ̀ wá lébé ìjọ màkà rẹ̀ yìí pé ó lè dé ibi tó pé àwọn onídàá táwọn yìí ti tó kalẹ̀ káàkà máa wá bọ̀lá wa lójú òun ni gbogbo bọ́ níwájú òfin ti wípé bóyá yìí ṣe máa ń fi lè sí ìlú wa èyí ti di àjọpín torí òní yàtọ̀ ní èrì àwọn náà ní èrì àwọn náà sì ní èrì ìwé tó ìkàlẹ̀ pé olùwà ní lórí wíra lẹ́yìn tí ó sì sí ọ̀rọ̀ tí àwọn àpáàrí tó ń jẹ sí débi náà máa lè lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tí ìmúlélọ́wọ́ fún àwọn tí ó bá wáyé báyìí àbí láyé ta sábàtì lọ sí ogun wọn bẹ̀rẹ̀ àwọn ìbá àwọn àpáàtì pàtàkì àmọ́mọ̀já ìlú nígbà tí ọ̀gá ti tó ní àlùwálé ilé ìfẹ́ náà ti dé ní olẹ́tọ̀ ọ̀ká alágbára kálómi lóòótọ́ ṣùgbọ́n a ti gbìyànjú kálómi ọlọ́run kádàrá èyí yóò kí a lè máa rí àwọn kankan ti ra wọn láǹfààní gẹ́gẹ́ bí yálà náà wọlé sí àwọn náà ti kọjá láwọn àìgbọ́dọ̀ ti ní kí àwọn náà tó máa tún lè rí ìyẹn tó gbẹ́ká lọ nínú àkọ́kọ́ náà kọ́bẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn tó kọ́lọ̀kọ́lọ̀ gbogbo aláìsí à ọlọ́run láìrí tá a ọlọ́run látara àwọn tó wa tí a bá ń tìbí tó bá dúró wa náà látara ìfẹ́ náà ọlọ́ni báwa náà ká máa rí ọ̀nà àmà ọlọ́run àti ìlànà kàlẹ́lì ọlọ́run ní pin àwọn náà ní báyìí ìgbà ní ìdókòwò wa. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé inú oṣù rọ̀rọ̀bọ́ọ̀nù náà láwà àdìgbò láti ní ẹ̀mí ọkọ̀ ìlú wa náà ó rọ̀ láti gbọ́tọ̀ ọlọ́run ọkàn ìlú wa náà bá àti ráyè tó agbá ìgbìmọ̀ wa láti gbọ́ ọlọ́run nínú oṣù bá wà yìí. Báwa tí wọ́n gbọ́ Bẹ̀sìl, táǹgbọ́ Quran, táǹgbọ́ Súra kan, àwọn dọ́kọ̀ wa pẹ̀lú Súra tí wọ́n bá bọ̀ yóò ti ní àwọn àlàyé kan àbí àwọn àtúnpọ̀ kan nínú àyà tí wọ́n bá bọ̀ wá láwọn ilé ìlú tẹ̀lé èyàn ló wà fà á tó jẹ́ káwà náà lọ sínú àwọn ilé ìlú àwọn náà bá bọ̀ láwọn ìtawà náà ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ láwọn náà ti lẹ̀bẹ̀ èyàn tó jẹ ká lọ sínú gúrágù alẹ́ ìmọ̀ràn lọ́wọ́ ayà ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgbà 13 verse 33 dé ibi tí ọlọ́pàá fún wa nígbà láìsí tí a ti kù ní àmàjáfẹ́ sí ìrùdú àbí tí ó ti bàbá àwọn àdọ́kọ̀ bá dé bá wa lẹ́nu ẹ̀ àti tó bá ti jẹ́ sí pé àwọn náà lọ́lọ́gbà alápàárí lè ní ní èyí lọ́lọ́ bá tọ́ fún àjíkà láì ní àwọn àyàtì tó wà níwájú wa rẹ̀ ó jẹ́ àwọn àyàtà lọ́lọ́ sí fi ìdí ìta ẹni tó bá wù lẹ́sàdá lọ́lá títí fi múlẹ̀. Lẹ́yìn tó ti jẹ́ sí pé ọláwọ̀n yìí, èyí tó lọ ń bá dáyàn, àti tó bá fẹ́ fúnyàn, ìbẹ́nìkan tó lè ṣe lọ́wọ́. Ẹnìkan ò sí lé ńlá lé ọlọ́run lọ́wọ́ tó ti ṣe báyìí, tó bá ti wọ ọlọ́run a tó máa rí gbọ́yé nínú wọn àwọn ànábì ọlọ́run ìdájú nínú àwọn ìdá tí wọ́n ṣe tọ́lọ̀ ti dá wọn lọ́lá nínú àwọn ayáwọn ẹ̀yìn àwọn àpáwọn bá jáde fún wa nílẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم tó ní ìdí ìsàwọn lẹ́tà àbí àwọn ìgbàwó lọ́wọ́ bá bá lè fi ọlá lórí ìsàwọn lẹ́tà àkọ́kọ́ bábáwọ̀ àníwọ̀ Adam alayhi salatu wa salam gẹ́gẹ́ bí ìjẹ́ tí ọlọ́wọ́ bá lè ń ta ẹgbà. Ẹgbẹ̀rẹ̀ ìjọba ààrẹ àwọn àbá onígbàzír wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ yẹn ọlọ́ọ̀bà lè lọ́lá kó ti ṣe ápùsù kẹ́kẹ́ níbẹ̀ pápá jùlọ bá wa kúrò ní wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ìgbọ̀bá dínà Adam wà má dínú Adam wà wà dínú Islam ọlọ́ọ̀bà lè lọ́lá ó ta ẹ̀sìn ànábì Adam lẹ́sà pò ní kó máa jẹ́sìn ẹ̀sìn wá láti ànábì wa Adam ó náà ní àdìsíláàmù ìyẹn nítọ́ka sí wa lórí àwọn tí wọ́n mọ̀ ń sọ wípé ẹ̀sìn kan lẹ̀sìn àbáláyé fẹ́ ìsìláàmù èyí ti jẹ́ inú tọ́nà bá tún tọ́ka sí bákẹ́lẹ̀ nípe ní ìkan márùn-ún gangan ta tọ́ka sí nípo tí ó ṣe láfẹ́ nǹkan wọ̀nyí lọ́lọ́ọ̀bà lè jọ láńsọ fún wa tó ti ní ìsọ̀bá Adam Ìrùn ló Lọ́lọ́wọ́ bá lè lọ́lá bí sọ fún òun àmẹ́lò Ádámù lẹ́ta, ayé ìrùsáàrọ̀ Ádámù bí wọ́n bá ti àṣíyà. Ó sọ alẹ́kàgbẹ̀lá àwọn sọ márùn-ún kan. Àkọ́kọ́ mẹ́ أنه خلقه بيدي في أحسن الدور سوارة لوتا نبي آدم ògbésẹ́ni ẹ lẹ́nì kankan lọ́wọ́ léyìí tí ìtọ́ka sí ọ̀rọ̀ náà tó ti wà ní àlùkò hàn ọlọ́ọ̀bà àlejò ọlá ọgbọ̀ ilé ìfún wa nínú àlùkò Súra Mùsùlùmí, Ayà 25, oníyá ìrírí máa bà náà jà, a ń tẹ̀sí jújà lè máa padà kò ní ìyàdá yìí. Ọlọ́run ọba ọba àlejò ọlá ó ní ìrẹ́jì lílì níbi àwọn ọ̀rọ̀ kẹ́sì kọ́kọ́ sàwájú nígbàtọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àlejò ọlá tó sáà níbi ágámàtà ó wá ní kí àwọn mẹ̀láìkà lẹ́tẹ̀ẹ́ nípa mú èdè ìsúwápọ̀ ó lóhun oníkẹ́ ọmọ wọn bèèrè lọ́wọ́ ẹgbẹ́ ìrẹ́ adam máa mọ̀ náà ní àǹtẹ̀ júlà lè máa mọ̀ lákòrò ìyàlẹ́ ìlú Ìolórọ̀lùwọ́, kí ló ní lóò ní Lẹ́ni tó tẹ pé ọwọ́ ara mi ni mo ti dá. tó lọ ń bẹ̀ yẹn. Àwọn àǹfàà ni mú jáde níbi wípé ní ọlọ́wọ̀n ọba wa ó fún wa fóòwò àwọn ọmọ bìmánà àlèkúdírà àwọn bìmánà àlèkúwà pápá jùlọ àwọn tí kọ̀ pẹ̀lú àwọn pé ní àlèmọ̀tẹ́sílà lọ́dọ̀ tí wọ́n àwọn ní yẹ́tù kìí sọwọ́ lọ́lọ́run sọ iṣẹ́ agbára ní àwọn tún bí àwọn náà mú ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn náà mọ̀ sọ bẹ́ẹ̀ àwọn mọ̀tẹ́sílà wọ́n ma wá bẹ́jì jọ ọ̀rọ̀ ẹ̀yẹn múlẹ̀ láti lè sọ wípé tá a bá ti ní ọlọ́wọ̀ bá lọ́wọ́ àti sọ wípé ọlọ́wọ̀ bá jọ ẹ̀dá nìyẹn ọlọ́wọ̀ jùlọ mọ́ ẹgbẹ́ lẹ́gbẹ́ta ọlọ́run ọ̀jẹ́ ní kẹta àìlèkọ́lọ́ ọ̀jẹ́ ní kẹta ti ń lọ́wọ́ ọlọ́run jọ ẹ̀ lánìyàn ẹ̀dàkọ̀ sí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kọ́lá ní ọyà tí wọ́n mú wáyé gan ẹ̀rí náà ní ilé wọn lórí pẹ̀lú pé ní ọyà náà يسمع بسمعه الذي يبصر يبصر ماذا بالبصر ẹni tí ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú ojú ẹ̀ ẹni tí ń rìnà ń rìnà pẹ̀lú ojú náà ilẹ̀ àjẹ́tọ́lá àtọ́lúmọ́ àjá àtọ́lúmọ́ àjẹ́ tọ́lọ̀ kúlé inú àjẹ́ tọ́lúmọ́ àtọ́lúmọ́ àjẹ́ pé ọlọ́ọ̀kúnlójú

gbogbo àwọn ẹ̀sà mú wájọ̀ wá yé yìí ẹjá kan ló làákà ìfún ní lọ́gbà náà bìyàdá yìí àwọn ọmọ lè léwu a ní pé bìyàdá yìí yáà yẹn yá òmùsẹ́ sẹ́dà ní tó túmọ̀ sí ní pé ìdọ́gba mọ̀tánná ìláyá ìmọ̀tàkálẹ́mù ní nínú tí wọ́n sáà sọ yẹn ìyẹn ní pé kẹ́lọ́mọ̀ tọ́nà ọba àlejò ọlá sọ yẹn ní ti tọ́ka lórí ìgbà ẹyọ méjì ní òjìdá méjì ní aláfẹ́ẹ́sà ti ti ẹ̀ sọ́dọ̀ ẹni tí ń sọ̀rọ̀ nínú èdè lágbára yàdáàlì ní ṣùgbọ́n torí àyè tó wà pẹ̀lú bá tó wà ń bẹ̀ bí yàdẹ́ afẹ́ bí yá kankan tí wá di di ìyà jẹ́ ìyà torí ìdí eléyìí nígbà ọba àlejò ọláwà tó bá yẹn ń pè ní ọwọ́ òun méjèèjì òun ti dá tẹ bá ń sọ nígbò ní ìlú pé bí péyẹ́lù tọ́rọ ń lò níbi kan ń pé yàtú ẹyọ kan òun nìkan àwọn lè rí fún pé agbára ní gbọ́dẹ̀gẹ́ tó lè tẹ́lẹ́ lọ pé agbára méjì ni ìdàmìjọba ti lágbára méjì ẹ̀sùn mọ́ alẹ́ mọ́ sáré kẹ̀kẹ́ tó kí kẹ̀kẹ́ ọmọ ọ̀rọ̀ yìí ẹ̀sùn mọ́ ọ̀rọ̀ Olúkúta tẹ́bá ti sọ yẹn, ẹ̀sùn mọ́ kúrò àti lábẹ́ wípé ajẹ́kọ́lọ̀ ń tó pé méjì ìgbàtẹ́wà tí tàbí ti múdúrà agbára agbára méjì ìpolówó mẹ́wá àtúnwò pé látọ̀dọ̀ ìdàmùsíyà ẹ̀mọ́dá látọ̀dọ̀ ìdàmùsọ́ ìdàgbára ní èdè wa tó bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ wà ọ̀gbà nígbà nìyẹn fún ìgbà ti mọ̀tẹ́lẹ̀ ibẹ̀ yẹn wọn rí nǹkan kan fún ọmọ ìjẹwẹ́ ó fi hàn pé ìgbẹ́ ni wọ́n wà wọn ò sí lójú ọ̀nà àwọn alùpùpù náà wà ní jàmáà àkídà àwọn gbẹ́gbẹ́ rẹ́gẹ́ lábẹ́ ẹgbẹ́ ọlọ́wọ́n bá lọ́wọ́ àkàndí ń sọ wípé báyìí lọ́wọ́ ọlọ́wọ́n bá rí ni tó bá rí àdùgbẹ́ tó báyìí lórí ṣùgbọ́n sọ fún wa á gbà tó ti wí á gbígbàgbọ́ bẹ́ẹ̀ ń bọ́ wà bẹ́ẹ̀ ẹ̀bí àyẹn màjúwúrù dà àrùn lórí káàkiri máa bẹ́ẹ̀ nípa àdúgbò lórí náà àwọn àbá àdúgbò ní àdúgbò ni torí ìdí eléyìí ibi àti lọ owó ní ìtàwàbà àjọ lákọ́kọ́ ń pè ní ó jẹ́ jùlọ ìpẹ́lẹ̀ lọ́nà ti bà náà wà ádámù lẹ́gbà ọlọ́ọ̀bà àlejò ọlá ní ìrẹ́ ìbìlísù èézi ọ́ ta ní ọ̀tẹ́ nípa pàdánù ádámù tó lóòlè ọ̀tẹ́ nípa fún ìgbàtẹ́ mi ọlọ́run bá fún ara mi méjèèjì dá tó ń ṣe ìgbéraga ní àbò ríra rẹ̀ kò jù ádámà sí mọ́dá lọ ìtàbẹ́ mú jáde fẹ̀yẹ sáwọ́dì lè pẹ́ púpọ̀ òun ni wípé ọlọ́run bá lè fi ọlágbọ̀n wa kóòrò òkúrò ara àwọn dáàmà ní ádámà àwọn àbá ní eléyìí tẹ̀kọ̀rí máa ń wàtẹ̀ṣẹ̀rí máa ń àpẹẹlẹ ni iyì ni kọ́nà wọn tó kọ́ òun lòun kọ́ ara òun dá wọ́n ní ìyẹn làkọ́kọ́ bá lè tọ́ka sí tọ́nà ti sọ wípé ìsọ̀bá ádámù. ọlọ́wọ́ bá lè jọlá ó tún jóyé wa nínú tó fi sànẹ́bí wa ádámù lẹ́sà báwa bá lè sàlàyé wọ́n ní á nà علمه الأشياء أو علمه الأسماء كلها ìyínà ní ọ̀ká sí wọ́n mọ̀ ọba àlékiọlá ó fi ìmọ̀ gbogbo nǹkan ó fi mà nípa Adam eléyìí náà jẹ́ ọlá gan tọ́lọ̀ ti dà á lẹ́sà ọlọ́ọ̀bà àlékiọlá olùwà àmàláìkà ìjọ náà nígbè ni mo fẹ́ dáwọn ẹ̀dá kan sórílẹ̀ àwọn màláíkà àwọn ọ̀sìn bọ̀bọ́lọ̀ jọna ìgbé àtẹ́jì alùbíyà náà wàyá sí kò sí máa Wọ́n

ọmọ màtà ti gbà wọ́n padà rí wọ́n bí ẹ̀yà kan lára ẹ̀ ẹ̀dá kò bá ti tẹ̀lé ní ilé ìdíje àbáwọ̀ ara wa náà ìbáwọ̀ náà lọ́dọ̀ àwọn èèyàn níbi lọ́dọ̀ àwọn ẹni ní èèyàn mẹ́sì gbàgbó lórí ẹ̀rọ dáadáa ọmọ 70,000 owó olórí nẹ́ẹ̀lì ní orí wọ́n lọ pé lọ́lọ́ àgbàta ọdún náà ló ní àtọ́gbẹ̀gẹ́ ní ìgbà just 35,000 naira sí ìyàn ẹ̀wà pọ̀ sí ìbẹ̀rẹ̀ àgbélé á 7,000 abẹ́ni Adúgbò ọ̀pá àmàlẹ́kà tó ń tọ́nà lọ́mọ́nà. Ìdí wọ́n tọ́nà lọ́mọ́nà, olórin wọ́n rà wọ́n náà tọ̀. Ṣùgbọ́n tòun ti ara agbélé àti ìgbà mẹ́bíwá ádámù lẹ́gbà ọlọ́run ti kẹta nínú mà ìtàwọn náà mọ̀ ìtọ́ni ẹ ó wá sí àwọn ìmọ̀kàmà mẹ́bíwá ádámù náà tó fi jẹ́ ọlá láwọn náà lórí báwọn ti rí àwọn ẹgbẹ́ àfihàn sọ yẹn tọ́rọ tí wọ́n sọ yẹn bẹ́ẹ̀ náà lórí ti ọlọ́sìn mọ̀ báwọn ẹni tí ó wà láàrin wa tọ́mọ ìlú àwọn òye ṣùgbọ́n tí wá lé gbákanlé àti ìdí ọlá fàdánù ádámà náà wà àtìlámà ádámà àtìlá àkúlà wọ́n wá fi àwọn ìmọ̀ká olùmọ̀ àdánù ádámà gbogbo àwọn ohun èlò táwọn àdùn láyé

àmàrà àwọn agbé nínú owó àmàrí nínú wọn ẹ̀sọ bẹ́ẹ̀ lóòtọ́ ní náà àhá àwọn ilé ìta kókalẹ̀ yìí náà bẹ́ àmà nílé sọ́kùn wa ẹjá mà kí láwọn ilé àwọn ta kókalẹ̀ yìí ló kọ wọn látara ń sọ́ jọba kí n ní àmàláìkà sọ jọ́nà padà wọ́n jẹ́ wọ́n tó ní máa rí ọlọ́run àwọn ọmọ kẹ́kẹ́ tó ti àwọn náà làwọn sọ jáde sọba níbẹ̀ àjẹ́ wípé ìdí wọ́n sọ jọ náà ọlọ́run ló àwọn náà eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú báwọn àbá àtọ́ka

kí ọlọ́run ní ọba ní wàíbí kó ńlá lè màláríkà náà ọlọ́wọ́ ọba bá àdéṣẹ́ ọlá tó ń sọ bá nínú ilé ìlà àdínẹ́bì ìbò tí ń bẹ níta náà ìgbàta àwọn màláríkà lábẹ́ Nítorí ojú olóòrùn ẹ̀sẹ̀rí bá bá nínú Adam. Gbogbo ni wọ́n tẹ̀rí bá ń jọ náà. Àyàfi ìrì nínú ta sọ̀rọ̀ ẹ̀ lókè lẹ́ẹ̀kan. Ó kọ̀ ń jọ náà, ó sì bẹ̀rẹ̀ látà. Ìjọba wa, ẹ̀wù ká tó lọ ń bí, ọlọ́pàá nínú Adam lé, ó ní káwọn mọ̀láyíkà kọ́ntẹ̀ nípa fún òun tó jẹ́ pé àdẹ́bì Adam ó bá wọn láyé ni wọ́n ti yẹn sí tọ́lọ̀ tó nípa àdẹ́bì Adam kó mọ́ bẹ́ òun ti bẹ́ ìjàmá tọ́lọ̀ ní kí wọ́n tẹ́ bá àdẹ́bì Adam ṣùgbọ́n lábẹ́ ẹ̀fẹ̀ yẹn agbọ́dọ̀ tọ́ka táwọn kẹta tó ẹ̀ àwọn kan lẹ́yìn wọn a máa ń lò yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí wọ́n ní ẹ̀yìn gbàgbẹ́gbẹ́ tí a ní ìjọbálẹ̀ òmìnú ẹ̀sìn tí bọ́lọ̀ ń sọ ní àrùn bọ́lọ̀ ní sí àwọn màláíkà káàkó orí balẹ̀ fáànẹ́bí adam tó gbé lẹ́lmà ó sì tùrù ẹ ọ̀kẹ́ bá ohun bẹ́ẹ̀ ó sì tùrù sí ni ó bá wà wà tó ṣe ní ìjùmọ̀ kan tó ní jẹ́gun kẹrẹ ìyẹn kọ́lá bẹ́ẹ̀ yà sí ni o ẹni wá fẹ́ mọ̀ yẹn kó lọ yóò wá sí dáadáa kó lọ lọ wo àwọn ìlú lágbára ibi tó sì máa tó yẹn náà ní ó sì lù ú lọ lórí ẹgbẹ́ ní balẹ̀ yìí náà. Àkọ́kọ́ nìyẹn. Kan sọ yí pé èyí tọ́lọ̀ mú yẹ kó ti sọ yí pé sáfò ní balẹ̀ pé yẹn náà ti tó láì yìí káfọ pé kéèyàn máa lọ balẹ̀ nígbà yìí. Tó ń pé kánú yẹn àkọ́kọ́ ní pé kò túmọ̀ ìbò ìrìnlẹ̀ nìkan èmi ẹlẹ́ẹ̀kejì a ó ti mú pé ọ̀rọ̀ yẹn lápọ̀tọ̀ ọ̀tà ló ti wá jẹ̀bá àmúrò nìlọ jẹ̀bá àmúrò nìlọ ìtẹ̀lẹ̀ àwọn olùgbòlówà látọ̀dọ̀ ọlọ́run lọ́dọ̀ tó yẹ tí wọ́n fẹ́ máa fi yẹn ti tẹ̀lé ìlú ága ha nínú màdáàdìkà á nínú bí ìlà àgbà ọ̀hún màláìkà lọ́wọ́ ń sọ ìlú tó tẹ̀lé bá fàlẹ́ kìí séèyàn lọ́rọ̀ yẹn bá wọn ajẹ́sẹ́sí wọn náà máa mọ̀ ẹ̀yẹ́ ìjẹ̀lé ajẹ́sẹ́sí wọn náà ti kò ní alámọ̀lì ìgbà wákọ̀lẹ̀ ìtàkọ́lẹ̀ ìlà alámọ̀lì màláìkà wọn náà ti mọ́ sí alámọ̀lì màláìkà yẹn alámọ̀ màláìkà wọn náà ti kọ́ bílẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn àtọ́gbọ́n náà ló ti wá kéèkì ṣe wípé èèyàn gan-an lọ́nà bá ní orúkọ pẹ̀lú abéèyàn màláìkà ẹlẹ́ẹ̀kẹta ṣẹ̀rí máa ń ṣẹ̀rí náà ṣẹ̀rí ń ṣẹ̀rí òfin àwọn tó ọlọ́run òfin wa ni ṣùgbọ́n àbá fi lé ìlú lókè kàtà bá ti rí tó ta ko òfin wa bẹ̀ agbára àwọn àti àwọn yẹn nígbà yìí lẹ́yìn láti ìṣẹ̀lẹ̀ àti. ìgbàlá fi ní tó yàtọ̀ sí wá bẹ̀ wọn inú ìwé sẹ̀yìn má. Tọ́lá wà náà ẹlẹ́yìn ọmọ ilé ẹgbẹ́ wọn lè rẹ́jì ìmọ̀ tàwà láti ọ̀nà ìwé àtúntò ìṣòro tó láwà láì. Ọlọ́run tó ń lò tọ̀ tó náà àwọn àlàyé tó gbẹ́lá wa Adam ọlọ́run ti sàálẹ́gbà wọ́n nílẹ̀ kẹrin nínú tọ́lọ́run ti sàtẹ́bí wa Adam lé tọ́lọ́run ti sàálẹ́gbà àtìkáyàn oríkẹ́ náà ọlọ́run bá bó wá jẹ́ tún pé ìmọ̀ kọ́kọ́ bí àrìjẹ́nà rẹ̀ yẹn náà ó ti wà mẹ́sọ̀ náà kórílẹ̀ náà ló bọ̀ wá gbé ẹ̀yẹ náà bá adé sọ́rọ̀ sọ́rọ̀ lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ tó ti kọjá nígbàtà àdá kan sáré káwọn mọ̀láìkọ̀ ìgbàmú káwá ní ilẹ̀ Adam tó ní máa ń tàwà tó ní pẹ̀lú jẹ́mìnà ìrẹ àti ìyàwó rẹ ẹ̀mà tó láti jẹ́mìnà ẹ̀mà jẹ́ tó bá wù ní láti jẹ́mìnà gbogbo tó wà ń bẹ̀ ní kẹ́ẹ̀mà jẹ́ ọlọ́wà náwọ́ sí ìkàmbẹ̀ jọ náà ọwá ní ìdílé òbí obìnrin tó wà bẹ́ẹ̀ lọ́jọ́ ní ọmọ ìlú bẹ́ẹ̀ àpá táwọn ìwà máa tó mọ́ ẹni ọ̀látẹ́gbọ̀n bá lọ́jọ́ òbí ní tágbọ̀n bá jọ̀lọ́ lọ́jọ́ òbí ní lẹ́yìn náà lè fẹ́yẹ méjì lọ́dọ̀ ìgbà ìrúkọ parí bí ètò ajé pípé ádámù nìkan ẹ̀dọ́kùn láì mẹ́ta àwọn ìlú ìlú ọ̀dá ìlú

ẹni méjèèjì o ọlọ́dún bá méjì náà ti lẹ́fẹ̀ lè ìpìlẹ̀pọ̀ náà ní ọlọ́ọ̀bá alẹ́ fi ọlá lò ní wújà lé wọn lórí láti lè ṣe déédé tó fẹ́ ṣe pé ayé náà lẹ́ padà yé Pẹ́ta fẹ́ tọ́ka sílẹ̀ káàbà mú wájáde fún wa ní pé àtìkánà orí jẹ́mà ọlọ́ọ̀bà àdékẹ́ ọlọ́ọ̀bà tó dáta olúgbọ́mọ̀bẹ̀ láti jẹ́mà ara wọn látẹni ilé tó bà tó dáta àjẹ́mà lọ́kọ́ bíbí náà iná lọ àlọ́bá adam Àwọn àmàdàmọ̀ ọ̀nà ọ̀nà wà láìjẹ́ wà ní ilé Bákan náà lẹ́ẹ̀ta àwọn táwọn bá tọ́ka sí wọ́n ní ìjà àìdá ọmọ àbájúbájá. Bàbá bẹ́ẹ̀ máa sọ wípé bàbá gbogbo wa, ànábì Ádámù náà ní ọlọ́ọ̀bà àlejọ́lá, ó ti wọlé ìnà fún wa níbẹ̀rẹ̀ يا أيها الناس اذكروا ربكم الذي خلقكم من نفس واحدة نعم يا أيها الناس اذكروا ربكم الذي خلقكم من نفس واحدة وكل لهم ثلاثه Ọlọ́ọ̀bá ọba àdéjọ́ láàrùn ìgbẹ̀rẹ̀ ènìyàn pátá ẹgbẹ̀rún ọlọ́run. Ọlọ́ọ̀bá tó ṣe ní pé ìgbà tí ó gbá yìí àtàrà ẹ̀mí kan gbogbo ní kalẹ̀ ní náà ádámà ilẹ̀ ìjẹ́ àdàrú àtẹ̀lẹ́sẹ̀ eléhùn náà tó kò tí wọ́n fẹ́ tó ń pa ààrẹ wọ́n kọ́ tó ń bá náà àti àdámà ẹ̀mí wọ́n lè ọmọ ádámà dára àti àti àti àti àti tó ń gbé wípé ìpínlẹ̀ gbogbo wa ní kẹ́lẹ̀ òun àti ààrẹ. Àwọn àbá lápájùlọ àbá wa kọ́lù ní wọ́n ní ó ṣe lè bá tẹ́lú àwọn ǹkan mára nínú ẹ̀ èso nìkan. Àwọn àbá rí tọ́ka bí tó jẹ́ pé ọ̀kan nínú ẹ̀ ọ̀kan gbogbo nínú ẹ̀ ó tó ń ta lè sọ pé nígbà tí wọ́n pọ̀ tó báyìí àà gbogbo wa àrí ìta yóò yára wa ní lórí ọ̀dọ̀ náà lọ àà ààrẹ ìgbàgbà lọ́dọ̀ yóò ọ̀nà fún ọ̀rá rẹ̀ gbogbo ara rẹ̀ yáwó lọ àgbádẹ́kùn ọ̀sà ti fi jíjá owó lọ́dọ̀ ara rẹ̀ ọ̀nà fún gbádìjẹ́ náà àgbádẹ́kùn ó tún ní màmá àgbálẹ́rù ó ní àwọn aláìkọ́sẹ́ ní ọkùn àgbálẹ́rù bákanáà wà núúrà àwọn àbá wọ́n tó lọ́pàá àtàlẹ́bíwá lóòrùn náà wọ́n ní àtàlẹ́bíwá lóòrùn a lè rí ìtàjẹ márùn-ún kẹtọ́ka sí lára ti ẹ̀ náà tó fi ń jẹ́ ẹni ẹ̀ṣà lọ́dọ̀ àkọ́kọ́ mẹ́ wọ́n ní annáwọn jàálẹ̀wò àbálọ́gbàrí iron ọmọ ọdún pèrò náà ní bàbá abara lọ́nà a rí pé lẹ́yìn mẹ́rin tó bí àwọn ọmọ sílẹ̀ tó ń pàdé ó lòdì ní ayé lọ gbogbo wà lórí ìlànà tọlọ́mù gbogbo wọn ń tẹ̀lé òfin ọlọ́mù gbọ́dọ̀ tó di kalẹ̀ olúwa ti ń gbé ẹbọ ó filẹ̀ ìgbà tẹ́kọ̀ọ́ filẹ̀ làbẹ́bẹ̀rẹ̀ adáàbò tó wá wáyé àbọ̀ ọdún ọdún kan ní ọ̀nà òkú

ó lo 930 years olùdíjẹ́ tó ń bẹ́ẹ̀ àwọn péréte náà ló pàpù àwọn péréte náà ni ọlọ́run ni ẹ máa sìn ẹ máa sìn kan ní ìyíyé dépò pé ó lè dúró dépò páwọn àwọn ọmọdọ́mà gẹ́gẹ́gẹ́ tọ́nà ọkùnrin ẹ̀bí nínú kí ń retí inú pé báwọn bàbá ọ̀bá gbà àwọn ọmọ ń bà

àpapọ̀ péréke tọ́pà fún wọ́n wà ní ọkọ̀ ọkọ̀ ojú omi tọ́pà yọ náà. Ibẹ̀ yẹn ni táwọn àbá lọ sí ọ̀rọ̀ yẹn sí nílé. Nígbà táwọn àyẹ̀ parẹ́ ńgbà náà, alókùn lábùrú bá dàrí kan yẹn àlẹ́ ìwà náà. Torí pé nínú àwọn tóun náà sí àtàwọn tí wọ́n kà fún níjọ́ yẹn, àwọn náà lè wọ́n kò lórílẹ̀ tọ́rọ ọba àdìgbọ́lá kẹ́kù lórílẹ̀ gbàdà bákan náà nínú náà bá tọ́ka sí ìgbọ́lọ̀ ọdún tàbí wa ní lẹ́tà àdáwò àbọ́ọ̀lọ̀gbọ́ òmìnira ọlọ́ọ̀ni kẹ́mẹ̀ lókùn láyé nínú ọdún tọ́lọ̀ sí kẹ́mẹ̀ lókùn owó láti lọ́ka dé níbi wọn gbogbo ṣe nine hundred and fifty na lọ́dọ̀ ló ti fi tẹ́lá láì sí wà káyọ̀ lórí sọ́dọ̀ bá fún yẹn ní ya ala ndị na wà ní orí ni o ní láyé wà á tún tó kọ́ àti àwọn olùgbò mọ̀tọ́nà ẹwùrú wà á tún àmàlì ẹni ẹ̀mí ẹ̀kún láyé tó wá ní ẹ̀rọ torí jẹ́lẹ̀ yìí àwọn afọ́ akáyún náà sí nínú tọ́lọ̀ ti tànáàtì wá ní ìrẹ́sà ọ̀rọ̀ anábì ni túnbà ní mọ̀tọ́nà ẹwùrú wà á tún àmàlì wáyà ọ̀rọ̀ ajé àtàrí wọ́n ti ní àdíjì náà bí i sọ̀rọ̀ èyí. ẹlẹ́tẹ̀ta adáwò ìsàgáàbà wọ́ọ̀rọ̀ àà ọlọ́ọ̀bà àdéhùn ọlọ́pàá nígbà tí àwọn ọjọ́ rẹ̀ tí wọ́n pọ̀ tí wọ́n gbà ọgbà náà débẹ̀ ni ọgbà náà bẹ̀rẹ̀ lọ́nà tí wọ́n lórí tó gbọ́dọ̀ wọ́n lórí wọn tó lẹ̀ yàmá

àbí àríkà ara tó lọ sí àríkà ni ẹ kọ́lọ̀wọ́ ń pàdó àyàn kíyàn ọ̀fẹ́ náà kọ́lọ̀wọ́ ti dìnà àyà kó mú pàdó àyàn bó ti lẹ̀gẹ́ sí pé nígbà yẹn náà ká tún ráǹkà àríkà mú Wọ́n lómi náà ìwé àwọn ìgbàgbà àgbàgbà àrẹ́sìmọ̀lọ́wọ́ àríwọ̀sọ́là àrẹ́sìmọ̀ yẹ wà ní pé nígbà àdúrà ẹ̀dá ọ̀nà mẹ́ta ní wọ́n kàrí nígbà àdúrà ẹ̀dá ọ̀nà mẹ́ta ní wọ́n ọ̀nà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ ìrìn tẹ̀sí ìgbà lẹ́nu di ìgbọ̀nba ìlú àti ìgbòho ṣùgbọ́n káàkiri ìtọ́jú ọ̀rọ̀ àdẹ́gbẹ̀ẹ́ alẹ́bí ní ṣe ṣe kéèyàn mọ ẹgbẹ́ náà láti jọ ìlú ní lórí tó ń béèrè ìjẹta lọ́dọ̀ ọlọ́run owó ti máa ká sí àwọn òṣìṣẹ́ lọ́dọ̀ wà tó àwọn ọ̀gá ọlọ́run ti rí pàtó àti ìṣe yẹn tó ti gbà tó ṣe ti ń béèrè tá a bá ti lé lọ́wọ́ àwọn abúlé ń bọ̀ lẹ́yìn tó ń gbà ó fún wọn làbẹ́sì lórí wípé à bó bá mọ̀ mo bá ti béèrè oorun tó ń béèrè àdúrà tí wàá ń ṣe yẹn ọlọ́pàá wá ní fún ní orí fẹ́ ṣùgbọ́n tó lè ṣe tí ó ní ṣe àbúrò wà ó ti fẹ́ tó bá yẹ pé bá dé táwọn àbúrú bá tẹ̀lé lọ́pàá ìṣòro lọ́dọ̀ nìkan kọ́lọ̀ wá bẹ̀rẹ̀ ọdún kọ́lọ̀ oṣù mọ́tò fún un kó sì jẹ́ sí wípé tí mọ́tò wọn bá dé àtúmọ́tò wọn bá dé àgbákò tí ó tẹ̀lé mọ́tò yẹn yóò ta lé yóò tún jẹ jòrè mọ́tò tó ní jẹ́ sí ẹ̀mọ́ ọ̀nà wa ń gbàdúrà rẹ̀ kò ṣe mọ́tò yìí ilé sì jẹ́ kò ṣe lọ́wọ́ kò náà ti tó lè jẹ́ yàrá bá ń lè jẹ́ yàrá bí ẹ dákun bá gbàdúrà rẹ̀ gbàdúrà rẹ̀ gbàdúrà rẹ̀ gbàdúrà rẹ̀ ṣùgbọ́n àwọn mímọ̀ wọ́n wá sí alájọ́ ìlú ilé ọdún àjẹ́ ìlú olóòrùn àá káwá sí ọ̀rẹ́ ọlọ́run àti ìgbọ̀kadà tó sáré tó wà àjọ àjẹ́ tó wà wọ̀nyí yìí àjọ àjẹ́ tó wà wọ̀nyí yìí lọ́pàá ti lè yí wò. àwọn yẹn láti ilé ìlú oríṣiríṣi ọ̀nà ìlú ìgbà wà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ tá a fẹ́ ti sọ mọ́ báwa àlejò sọ́nà sọ́nà tó ẹlòmí a máa bẹ yóò máa bẹ náà òun náà lè rí gẹ́gẹ́ ní ilé lọ́bẹ̀ kọ́kọ́ sí ìbọlé ìbẹ̀rẹ̀ ìgbàlódé tó ọlọ́run ìbẹ̀rẹ̀ ìgbàlódé tó ọlọ́run bẹ́ẹ̀ sì ni lóyìn fẹ́ ọlọ́run fẹ́ràn yẹn pọ̀ tó láwọn dáadáa kan ti ń ṣe ṣùgbọ́n dáadáa ti ń ṣe yẹn kò tí ì tóbi kò tó lọ́wọ́ lórí láti ẹ̀mí. ọlọ́run máa bá kí ló náà jùmọ́ ìbádà ni àdùáwù ó wà ní ìbádà àdúrà gan-an ìjọsìn ní látara ìjọsìn tó wá ń ṣe yẹn ọlọ́ọ̀bà àdéjọ́ náà máa máa tó àdúrà rẹ̀ ìlẹ́jọ́ lókù wá lè ní ìgbọ́nà fẹ́ fún mi láti jẹ́ náà ọlọ́run bá ti dáadáa láti jẹ́

báwo la ká ti jẹ́ báwo lórí bàtà wà náà bá ti jẹ́ ní àti nǹkan tó ń bì náà kájọ ọ̀rọ̀ nígbà. lórí ìdí eléyìí adájúwa náà àdó àtó ti ń gbà ní ọ̀nà méjèèjì lábala àwọn tí wọ́n ń tẹ náà tí wọ́n ti kún mẹ́wàá ju ìtẹ́lẹ́mọ́ rẹ̀ bí lórí ìyàpá àti ọlọ́run àti ìlú ìbẹ̀rẹ̀ ọ̀dọ́

níbẹ̀ ọ̀rọ̀ ìsọ́tẹ́lì kan máa ń bọ́ fáyà tí mo wọ́n gbé egun láì fẹ́ràn àdíṣẹ́ ẹ̀sìn àbáláyé òun làwọn ń sin káwọn rárá tó ẹgbẹ́ ní àbáláyé òun láwọn lòun nígbà tí yàrá àgbà ní bọ́ọ̀lù ọkọ̀ nígbè ní ọ̀rọ̀ yóò kọ́kọ́ dá ẹ̀sìn olóbìsì ìsìláàmù mú wa pé ìtọ́wà láàrin ádámù bá nẹ́bì lóòrùn àṣàrọ́tù kúrò ní yẹn ten century nítorí jẹ́ ọdún ìjọba láì wá lọ́wọ́ yìí rẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ nínú ẹ̀yẹ́ lò one thousand years one thousand years tẹ́lá àdàlẹ́bì wa náà jamaat

ìdí ń ṣẹlẹ̀ nínú ẹgbọ́ àti àwọn òfin ká tí wọ́n ń lò lọ́wọ́ nígbà náà kí tí wọ́n ti lò lọ́wọ́ nígbà náà wọ́n ní nígbà yẹn àwọn tí wọ́n wọn nínú ẹbí wọ́n lè fẹ́ra ní ọmọ ọmọ àbúrò wọn fẹ́ra lẹ́yìn ìsìláàmù parama. Wọ́n láká torí ẹ̀sìn àlejò àlẹ́kọ̀ọ́ àlejò náà lọ́dọ̀ ti kọ àwọn kan wọ̀nyí. Eléyìí náà jẹ́ òṣèlú ní ìpàdé fún àlejò àlọ́ ọlọ́ ìgbàlẹ́ tà. Níparí, tẹ́lẹ̀ tààrùn, wọ́n ti ká bá fi ẹ̀wọ́ lórúkọ ẹ̀. Ìjọba ilẹ̀ parẹ́ jọ́ mi ní àná. Àdébìnrin olóòwò ní kọ́ ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi tó àdébìnrin náà òun náà lọ́nà ti kẹ́ni òun lọ́nà ti kú gbogbo àwọn tó gbọ́ lọ́wọ́ gbàgbọ́ ní yọ́nà àti kí nà lọ́wọ́ àtúbà àjàdù ọ̀nà. Bákan náà àwọn àbá, tọ́lọ̀ bá ti dáadáa fún wa, kí wọ́n sọ nípa ti ẹ̀ sáàrí ẹni tọ́nà ṣe ní bàbá àgbàgbọ́ àkọ́kọ́ ní ọdún wọn ní ilé pé ánàwó jàádàwó abàlẹ̀ àgbìyàn ถ้าเรามาสกาวานั่นเดียวเราถ้าเกิดการนั้นเหลืออยู่ถึงวันยิ้มไม่ทุกวานนั้นเดียวเราถูงตัววันยิ้อีกทีเลยดูมองเราไว้นักเรียนเป็นวันสุดท้ายทุกวันนั้นเดียวเราอยู่ตรงวันยิ้มเนี่ยนะดีกว่าอีกซึ่งจะต่างเลยนะดูมองเราไว้ซึ่งสิ่งนั้นเป็นธรรมเี่ยเราไว้แต่าต้องศึกษาเรื่องนี้กันเหมือนกัน Àníbà Ibrahim. Àníbà Ibrahim olóko ní ìhàmù tó ọmọ kejì. Tọ́lọ́mọ alákọ̀ọ́kọ́ tí ó dàrú òun náà nígbà Ibrahim tọ́lọ́mọ kó fún àníbà Ibrahim. Sílísílà ti ẹ̀ Àdébí ọlọ́run sọ́kọ̀ jáde sí bá ìbáraẹni àdébí ọlọ́run sọ́kọ̀ wá wà ní ìgbésẹ̀. Ìbáraẹni. فلقد استجاب الانبياء من الجن فقد استجاب الانبياء فقام به الجن اما تبقى الجن في الله سبحانه فلا تكون بكنا اما بعد ما هي سوا سوا انني روي انه خرج من صلبه الف نبي من زمنه الى زمن النبي صلى الله عليه وسلم Torí pé nípa oníkọ́nà ń ta nílùú yìí ìnáhà àdáwò ìjàkọ́jà ọmọ nílà ọ̀rọ̀ ìṣe ní àìwò rẹ̀. Bákan ẹlẹ́kẹrin ẹlẹ́kẹta àdáwò àjá òwò òmìnira jẹ̀má. Orí ìtàkàtọ̀ yìí náà wọ́n lọ sí Nàìjíríà ìkìlá lórí tá a bá ń ṣe tábà tó ní ìkìlá lórí tá a bá ń ṣe ọlọ́pàá ọba àti ọlá yóò máa tó wà pẹ̀lú tá a bá ń ṣe. kí a fẹ́ lè kìlá òun ní ká ṣe kan ní ìtòrí ìtòlọ́ láì ní ìtòrí ìtòrí ẹ̀ lákàrà ń ṣe. bá ń tẹ̀síá ní ìtòrí ẹ̀ láka ó ṣe ṣe ó ṣe ń pé ìtọ́nà lè sí ẹ̀dá ẹ̀rẹ́ mọ́tò ìwọ̀ wọ́lé wọ́lé wọ́lé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí wọ́n ti apá agbóṣe lágbára tí wọ́n ti bá ti jẹ́ tí wọ́n rẹ̀ fẹ́ ti gbé torí tó tí wọ́n lọ́ba náà lọ́wọ́ kan lọ́dọ̀ rẹ̀ ó lè jẹ́ pé òun yóò ṣe wọ́n ti jọ̀wọ́ tẹ́ o ẹni tí wọ́n ṣe ni wọ́n ti bá ti jẹ́ ó lè jẹ́ pé òun yóò ṣe wọ́n tẹ́ o Sọ̀rọ̀ pé tó bá padà wá ń ṣe bẹ́ẹ̀ ọ̀bànújẹ́ máa pẹ́ orí mú ọrọ̀ ìdánlọ̀ ẹ̀lú lé ṣùgbọ́n tó lọ́lọ́ àwọn olùgbé tó ṣe yẹn òní nítìmọ̀ lọ́lọ́ rẹ̀ lórí kìí tó ń jẹ lórí lórí ìdí ẹlẹ́yìn adẹ́gbà Ibrahim ó ń ṣe àwọn nǹkan tó ṣe orí ìdò ìtọ̀rọ̀lọ́mù láì lè mà wípé wọ́n ti ẹ̀lẹ́ ìmọ̀ràn táwọn ẹgbẹ́ ní ìjàmbá òjò wọ́n lè ronú kan ní bàbá àdébì sọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ àná ṣùgbọ́n ọlọ́run ti rúgbọ́n wọn bàdé yọrí ètò òun fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ó ti rí ẹ̀ múlẹ̀ ìwé àníjẹ́ lèlè ìgbò ọlọ́bìnrin ìlú ìgbò Àbẹ́ ìlú ìgbè ìgbò lọ́sọ́ ìdí ìgbè ìmúlẹ̀ àdíjì ìgbò òkúta tí wọ́n ń kọ ojú ọmọ ọ̀rọ̀ kò ní sáwọn ilé ìpínlẹ̀ náà lọ́wọ́ àlọ́pà tí wọ́n bá kọ̀ ni tí bí wọ́n ti wọ́n pè lóta àwọn tí wọ́n gbọ́kànlé tí wọ́n kà láwọn kan ti gbé lọ láàrin ẹ̀ àwọn ọ̀nà ẹ̀rọ òkúta mẹ́ríkà òkúta àwọn àtàwọn ọmọ ẹ̀lẹ̀kẹ́ jíjó tó ń bá jẹ́ ẹ̀ntọ́ ẹ̀kẹ́ ọmọ sí ó jẹ́ lọ́wọ́ jíjó ọkọ́lọ̀ òkúta bẹ̀rẹ̀ àyẹ̀wò ẹ̀dẹ́gbẹ̀ màkàbàwọ̀ ìgbà àkàbàtò ní ìwà ọ̀dà àjá lè yìí. kéèyàn máa gbókù sáálẹ̀ láàyè ká kọ́ ọmọ wábẹ̀ ìṣòròjúmá kọ́ ọmọ dèkòtì lórí kọ́ ọmọ ta ọ́dìdè lórí kọ́ ọmọ ṣẹ̀gẹ̀ sí oòrùn ní ṣe bẹ́ẹ̀ láàrin ọ̀dẹ̀ kan táwọn àdìgbò ló gbé. èyí ìjọpọ̀lọpọ̀ àyè ìyá aláyò máa ń àmọ́lẹ̀ wáyé pé àà èyí ti káàkiri tí òní ìṣòro rẹ̀ ọ̀nà ló ti jẹ́ àmúlẹ̀ nígbà aláwọn ọ̀nà òṣèlú ní òun ní nínú òun ni àwọn àgbọ̀tá àlẹ́gbẹ̀ẹ́ ti di ìlú wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn akẹ́kẹ́ ìlú lórí àwọn ti ṣe ìdí àwọn àjọpọ̀ ọ̀rọ̀ ìdí làálẹ̀kún ilé ìdíyẹ̀ ìlú ó ti ti tẹ́ bá dé wọ́n yẹ́ ìdí ìdí jẹ́mà nígbà wọ́n ah, ti dé من فعل هذا بآل أبنا táńtẹ́lẹ̀ ìwò ọlọ́ta àfi ilẹ̀ ilé pàtà abẹ́ jáde lẹ́ẹ̀kan oríwà mẹ́ ẹ̀dẹ́wà mẹ́ apáwà mẹ́ àwọn tẹ́lẹ̀ bá sápá ti tí lọ àwọn tẹ́lẹ̀ bá àwọn ọgọ́rùn mẹ́ mọ́ àwọn tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ jọba ìbéèrè òǹkà ẹ̀ ká bí wọ́n lè ṣe àtọ́nà sí nílò tó ń bà fún mi lápá tó dùn lọ. tó bá jọ́ náà ni wọ́n ọwọ́ wọn gbọ́dọ̀ lọlẹ̀ lẹ́nu bí orí tó bá jọ́ lọ́pọ̀ ọwọ́ wọn olóòkè yóò tó lókè padà rẹ̀. Èdè lọ́mù fún ìjọ kìí àná, ìbọ́lọ́hùn fẹ́ gbọ́lọ́hùn jà, àbẹ́ ẹ̀kọ́ ni. Ìbùrọ̀yìn sọ gbọ́lọ́hùn fẹ́ tó já pàdé ìbájọ́ jà.

olúwa ẹ̀ gé wọn ẹgbẹ́ bá lọ́wọ́ ẹ̀ gbogbo wọn á torí kòtò tó sọ sáà ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ah! ibi wọn lè bà fún ẹ لقد حق القول على أكثرهم فلا يؤمنون àwa wọn ní ẹni tó ní ìbú bá ti lè di má bẹ́ẹ̀ ní tòótọ́ náà kò ní pọ̀ bẹ́ẹ̀ tó ní ìbú bá ti lè bẹ́ẹ̀ ní tòótọ́ náà kò àkóòdù ti kí àná àwọn àti olóòtú náà sí wọn nígbà mẹ́ta mẹ́rin bí ẹ̀mọ́ ẹ̀kọ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ sí èmi sọ̀rọ̀ ní ìlú ọlọ́run àwọn àti ìgbàgbẹ́ ìgbàgbẹ́ èyí tí àwọn kẹ́yìn lò ní orílẹ̀-èdè ìjọ ìyẹn ọkọ̀ dá iná bẹ́ẹ̀ wọ́n sọ iye bí àwọn ọjọ́ tí wọ́n ti kó mi yọ tí náà tí wọ́n ti kalẹ̀ lẹ́kọ̀ọ́ tó wà lè súnmọ́ nígbà tí wọ́n ti kalẹ̀ nígbà yìí lẹ̀. wọ́n wá èyí tó jẹ́ iron technology táwọn náà ti ń kà náà téèyàn lè fi dùnyà síbi kan òun wọ́n lè jọ náà táwọn àwọn àwọn àwọn àwọn àdékàlẹ̀ kalẹ̀ wọ́n á lọ́wọ́ ìpàdé ìgbà yìí lẹ̀ lọ́wọ́ jẹ́mọ́ wa nípa wá gbà lẹ́bi sí ìyá nípa lọ sí náà gbà lẹ́bi inú ìlú àjọ ìlú ẹ̀sìn wọ́n ní ìlànà ìfẹ́ ìmọ̀ sí ìlànà àkọ́ ààrẹ. وما يحل الله ولا يحل nígbà tí wọ́n ti síná kò sí sí ń já gbónádẹ́rọ̀ àgbónádẹ́rọ̀ ọjọ́ náà ìsìnláṣọ nípa Ibrahim ní tí wọ́n náà bá dúró déédéé tó bá dí wájú tó bá dí lẹ́yìn ìsìnláṣọ lè yọ bó bá fi dín yẹn kò sí ìtẹ̀ka ọlọ́run ni ó pè ó àwọn bá wá jọ wọ́n gbìyànjú lóòtọ́ a bèrí nínú wa tó ṣe ní pé ìdájúkọ̀ àwọn tèèrè nípa àwọn tèèrè níjà oògùn lẹ́nu mí lò kọ́dà kọ́nà wọn tó yẹ lórí ìtẹ́lò ní ìrìnṣẹ́ pọ̀nà pẹ́pọ̀ nínú wa ṣùgbọ́n ìtẹ́lẹ̀ ìrìnṣẹ́ ìdí ẹ̀kọ́lẹ̀ ìgbé ìtí wọ́n lò wọ́n ló ti tẹ́lẹ̀ yẹ̀bá wa wọ́n lò wọ́n lẹ́gẹ́ títí wọ́n lò wọ́n ló bẹ́ẹ̀ ṣùgbọ́n ìkìláàsì ń bẹ pẹ̀lú wọn lórí tí wọ́n ṣe yẹ pé àdúgbẹ́ tọ́nà ní ó borí tọ́nà làwọn ìdè ń bá àwọn ohun ìṣẹ́lẹ̀ táàbá ń jáwó gbàgede ó sì kẹta tí wọ́n jáwó ìkìláàsù ní ńláyà ìkìláàsù lọ́nà fi ń sọ fún iná pé iná tèmi ní ń ṣe láàá lùkúrí máa láàrín ìrẹ́ náà máa di tútù tó tútù bá tó ń sọ òfin ìgbàláfíà ni mẹ́jọ tó ti tú ìgbàgbà padà ní báwọn kan tọ́lọ̀ padà tó tó tú báwọn kan táwọn fún un bẹ látara tó ti tó ní gbàgbà ẹ̀ka bá ń ká wọlé ara ìyàtọ̀ tó báwọn kan lẹ́yìn wàmí kúlì mẹ́jìmá ti mẹ́jìmá gbogbo tí ń mọ́tò ẹ̀lùmí ṣe ti mọ́tò orí náà lọ́pàá làmá wàbí tó lé ní ìmàdí ìmẹ́gbìmọ̀ alọ́pẹ̀lọ́ gbogbo tí jẹ́ ìdẹ̀ra yẹn lọ́pọ̀lọ́ lórí ìdẹ̀ra wà lọ́wọ́ bákan náà nínú náà bá tọ́ka sí wọ́n ní anáhùn jàálà ohun ìmáàmà lè nà ọlọ́run ti àmẹ́gbà ìgbọ̀rí ọlọ́run ti ní àgbáájú fún gbogbo àwọn èèyàn pátá ọlọ́run lè nàbà ọlọ́run àti àbẹ̀wò. eléyìí tí ó kà yẹn òun ni ó kọ́kọ́ bẹ̀lẹ̀ wọ́n kàyẹ̀ sí ẹlẹ́ẹ̀ta àrùn ṣùgbọ́n gan-an náà látàbẹ̀lẹ̀ kẹrin tó kó òun kọ́ bẹ̀lẹ̀ tó jẹ́ ìtọ́jú àrùn àwọn oríṣiríṣi ìka lọ́lọ́dún ká lẹ́yìn ẹ̀rọ nínú ọlọ́dún wà ní tó pàdé ilẹ̀ ọlọ́dún mú pèrègede kó rí àwọn ìjọ wọ̀nyẹn tó rí ilé látara àwọn àdáwò lọ́ka nínú ẹ̀rọ yìí ọlọ́pàá wá sọ di ìmá ọ̀sọ̀ di àgbájú ìjẹ́ àgbájú ẹ̀yàn máa látara àwọn nǹkan tó kàn án tó padà tó wá di àgbájú ìwádìí àgbájú ó padà ti sí àwọn tí èsì ẹlẹ́sìn mùsùlùmí gan ọmọdé àmọ́ra wọn lọ́wọ́ pé wọ́n àwọn làwọn láti ní ìgbòrò agbẹ́pẹ̀lú ẹ̀yà lọ́nà tó lọ 55 wálẹ̀ ọlọ́ni yá lè dá Tòdá gbogbo ta fún síra èéṣe yìí. Èéṣe tẹ́fẹ́ máa ṣe fàǹfà lórí ọ̀rọ̀ àdẹ́gbà ìbẹ̀rọ ìmà. Gíjẹ pàpà tí wọ́n pé òun ní pé àwọn Yẹ̀húdí wọ́n ní Yẹ̀húdí làdẹ́gbà ìbẹ̀rọ ìmà. Àwọn Nàṣọ́rá, àwọn tí Nàṣọ́rá òun làdẹ́gbà ìbẹ̀rọ ìmà. Pàpà tí wọ́n ṣe nìyẹn, ọlọ́wọ́ sọ fún ọ wípé Ọ̀rọ̀ Tí ṣe yí, ẹ̀yìn tẹ́ ní ẹ̀wù tí láti wà ìbẹ̀rọ̀ yìí, ṣe tàọ̀rẹ́ta tí ìjọ̀kalẹ̀ ń ta náà ní. Tàọ̀rẹ́ta ò sí ìwáyé ń ta náà, ẹ̀yìn nàgọ́rá, tẹ́yìn náà sọ wípé nàgọ́rá Séyìí Lẹ́yìn ìgbà tó ń lọ ayé tó ń kúrò láyé tó ń ká, títí náà ẹ̀yìn tó wáyé lápò gbọ́ta ọ̀rẹ́ta àti ìjìnà kalẹ̀ fún. Ṣé fún òun ní sọ̀nà tó mẹ́rin? Ọ̀pẹ́lú ní pẹ̀tàgùn rẹ̀ ní ilé gbogbo àwọn akẹ̀lẹ́mọ́sì kọta táwọn àwọn akẹ́kọ̀ọ́ máa rí gbogbo náà wá mú sórí olùkúbà tó bèèrè pẹ̀lú kálùmọ̀ pé má fi ákìlì wọ́n tọ́ lẹ́fẹ́ ìsìnkiri fún àgbà àwọn ọ̀dọ́ pé ákìlì náà ní mú tó wájá lọ má fi mú má fi mú ẹlẹ́yìn náà ọlọ́run rà lẹ́kọ́ láńkọ́ máa wà lè ẹ̀ẹ̀kálẹ̀ lọ́wọ́ lọ́yẹ́ ni àá ẹni tó ti wáyé sáájú ní ti pẹ́lẹ̀pẹ́ ọ̀rọ̀ gbọ́rọ̀ yẹ̀wú ní nàtọ́ra kò ní ìfẹ́lẹ̀ ẹbí wọ́n ń bà nípe ìbẹ̀rọ yìí ní ẹ̀rù ní ẹ̀rù ní nàtọ́ra ẹ̀rù nàtà yìí kí wọ́n tó bẹ̀rẹ̀ Ẹ̀yin wọ̀nyí, ọlọ́ndí ẹ̀yin wọ̀nyí, ajájútún bí máa làkó ní ilmù ìtafẹ́ nímọ̀ nípa rẹ̀ gan ẹ̀yìnjáníyàn láàrin ara yìí nígbà sọ fún yí nínú síra ìfẹ́ ta ẹ̀ta kú ẹ lórí bẹ̀ èwà ṣe yí tó tó wájẹ́ tí wípé níbi ìtafẹ́ nímọ̀ nípa ẹ̀ fàlímọ̀tò àjúnà bí máa lẹ́yìn sádà fún ilé ìfẹ́ tẹ́ ń jiyàn níbi nǹkan tẹ́ nímọ̀ nípa ẹ̀ tí ìdájọ́ yorùbá tó mọ̀ yẹn tó máa jà ní ẹ̀mí àà níbi yorùbá mọ̀ èyí kan fún sí láyé àwọn olóògbé yìí tó lọ sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn akọ́ wa mọ̀ bá ń sàlàyé ló mọ̀ láwọn ọmọ lẹ́sìn àbá ti ní lẹ́sìn àkóso màálù ìlú kọ́ọ̀lù وليس كل مجهود الكون أبقى مخشى للأعمال والسلام ó lè tí gbogbo náà mà náà fẹ́ sọ torí pé wọ́n wá sí ìlọ lábẹ́bẹ̀ wọ́n pẹ́ tí fáàkà àmà yóò kọ́ ọ̀pọ̀ fáàkà sọ ẹnu ẹ̀ níbi tó lè sọ ní wọ́n mọ̀ sí ọpá rẹwà tẹ̀lẹ̀ náà láì gbogbo ń tàà bá mọ̀ náà káàfẹ́ orí wà lé sọ fún ìlúmọ̀ tí ó ní lókà kí ní sí ṣe gbogbo ń tàà bá mọ̀ náà náà máa takò orí bẹ́ẹ̀ nígbà tó mọ̀ tó mọ̀ tó lọ́wọ́ mọ̀ tó ṣe ní ìjà orí tó lé eléyìí jẹ́ bẹ́ẹ̀ wá mú tapò onígbòrò ilẹ̀. Èsè yí tẹ́ẹ̀kú tapò tẹ́ẹ̀ nípa rẹ̀ pọ̀lọ́ orin àrẹ́mù. Ẹ̀wọ̀n lọ, ọlọ́ni wọ́n wọ́ orin àrẹ́mù, ọlọ́run ọdún ní mímọ̀. Àkíyèsí kan bẹ níbi pẹ̀lú bí sọ́lọ̀ ọmọ àdébílọ́ lálò yẹn wọ̀lọ́wù ìyà àlámù ọlọ́wọ̀ ọ̀sọ́ wípé wọ̀lọ́wù ànímà ìyà àlámù fíìlù mọ́dá fíìlù mọ́dọ́rì yóò fíìlù ìjìmọ̀rọ̀ ọlọ́wọ̀ ọba àdébílọ́ láti ń mọ̀ láti tàbí nǹkan yẹn ti ṣẹlẹ̀ gbogbo tí kò ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́wọ̀ ọba àdébílọ́ lámà Amẹ́ríkà. Ibi wá ní ibi òye yìí lẹ́gbẹ́ máa dápò. Ọmọ ọba àlejọ́lá gbogbo tí òye wọn, ọmọ wá padà láàmọ́lẹ̀ nínú ayà tó tẹ̀lé nílé. Wàlá nàtọ̀rà níyá. Àà, sọ̀rọ̀. Ànábì Ibrahim ṣe nà sọ́ra. Lèmá. Tọ́bọ́dá kan àní bára sánà wọ́n mú káàrí ìwà. Wọ́n náà ti máa wá tó ní àdáyà aláàbẹ̀lẹ́kọ̀ lápọ̀. Ó wọ́n ní láti kó lọ́kọ́ rí. Ó ti máa mú èèyàn tí ó wáyé. Ṣé báwọn kan ni wọ́n rí wà látẹ́kọ̀rọ̀ bá rí sájáwà yìí? Bí wọ́n ni ó wọ́n ọ̀ kéde sájárọ̀ lọ́lọ́rùn lọ ó ti mọ̀ àwọn tí ó wá wípé tó bá wá ní àní bálásá ó ní rárá kéfé kéfé ìdáàmù lọ́dọ̀ ọ̀tọ̀ wá ọjà ẹmúta wí ní wá kódà wà máa kààyà jẹ́ Ilé ìhàn wá nígbò ní àdẹ́gbà ìbẹ̀rọ̀ yìí, ọlọ́run pé ní bàbá àgbàgbọ́ ní àwọn ọ̀rẹ́ tọ́lọ̀ ti bá àdẹ́gbà ìbẹ̀rọ̀ Tọ́nà ti sọ pé iná mọ́ àṣọ máa Ádámù. Ọlọ́ọ̀bà àlẹ́kọ́lá ní àṣà nẹ́jùwà Ádámù, àṣà nẹ́ta, nẹ́jùwà àṣà nẹ́ta. Àwọn ará ajá nẹ́jùwà ìbẹ̀rọ yìí máa àṣà nẹ́ta. Ká tó lọ́ọ̀fẹ̀ yẹn, àti àwọn ará ilé àmẹ́lúwà ìdúrọ́yìmà àwọn sọ̀rọ̀ nípa lẹ́yìn ìdúrọ́yìmà ìkan nínú onísùnmọ̀ àwọn àbáàdá ma wá wọ́n ní àwọn ọ̀tẹ́ ara ilé yẹn nítorí kẹta lẹ́yìn ìdúrọ́yìmà lọ́lọ́rùsọ nípa lórí ọlọ́run ṣe ní abàlẹ̀ àmìyà agẹ́gẹ́ wípé ìsìnká ìgbọ́lọ̀ ìsọ̀ ń bẹ̀ yẹn òun náà ni áàdà àwọn ará alẹ́ àwọn àrọ́mọdọ́mọ àwọn àmẹ́bì tó jáde lárẹ̀ àwọn ìsọ́sì ní وآل إمران bẹ́ẹ̀ náà ni Imran Imran bá ń sọ yìí ọ̀rọ̀ àwọn àfáà lórí ẹ̀ àwọn kan ní Imran tọ́lọ́run tó ń ní òun náà ni Imran tó jẹ́ bàbá Maryam nígbèyà nẹ́bẹ̀ ìgbà tí ń ṣe ọkọ̀ ìyá wa ànákùnrin tó bá kú. Wọ́n lóhun lọ́nà ń lọ, torí pé ọlọ́run sàmú náà lẹ́gbà látara wípé àwọn tó jáde látara ti ẹ̀ náà. Ìyá wa Mariam, ẹni ẹ̀dá ọlọ́run ni, látara tó náà jẹ́ ni ẹ̀dá ọlọ́run, ànábíwa ẹ̀yẹ́ ń sá òun náà jáde látara ẹ̀ ajẹ́síṣẹ́ iná wọ yorùbá adam wà lọ́wà wà á là ìlọ́ ìmọ̀ wà á là ìmọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wípé ìmọ̀ránà yẹn kọ́ pé ìmọ̀ránà tí a ń sọ ọ́sẹ̀ yẹn òun náà ní bàbá ànẹ́bìwà múra tí pọ́lọ̀ ń sa òun náà lẹ́gbà àrẹ́ ìsọ́rà tó ọ̀sẹ̀ láàrùn nínú ẹ̀sà tọ́lọ̀ ti sàún náà lẹ́gbà òrùnkóhùn nìkan náà ànábì ọlọ́run méjì ó fi ànábì ọlọ́run méjì táwa méjì sì ti sẹ́kọ̀ lẹ́ẹ̀kan náà bàbá kan náà ló fi ànábì wa mú ká àti ààrùn àrùn ká ní ìlú bá bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí wẹ̀dí á ní wàdí lọ méjì ààrin ààrùn ààrin ọlọ́run fún mi ní wọlé ẹni tí ọmọ wà tí ó fún lọ́wọ́ ilé ọmọ ìyá mi gan ni mo fẹ́ ọmọ ìyá mi ti ń sọ àrùn ẹ̀bẹ̀rẹ̀ ara ẹ̀kọ́ ní kálẹ́kọ́ báwọn olóòtú ọdún tó wá ní jáde lẹ́nu rẹ̀ wọ́n náà mọ́ra tó ti wà ní ìmọ̀ ìyàrí àti ọjọ́ láti ọjọ́ àwọn ọmọ ní bọ́dá rẹ̀ ọmọ tó rẹ̀ àbọ́gà rẹ̀ lẹ́nu rẹ̀ tó tó tó wá ti tàbí ọ̀rẹ́ ó lẹ́nu kálà èyí mọ́ bọ́lá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ ìjó lórí pọ̀ bá ń fẹ́ ìjọ

ọwà lọ́dún tí àwọn àtàntọ́ mọ́ ní pé àníṣẹ́ tó bá dúró ìgbà wà ní tó ṣe yìí àkùnkùn mọ́ kẹ́ẹ̀kùnkùn mọ́ mi kódà kẹ́ẹ̀kàtẹ́ lọ́wọ́ mi ó pé ní ẹsẹ̀ sí ẹ̀rọ wá sí ìlọ wọ́n ní wọ́n bá lọ́dọ̀ ìjọba náà fún ìjọ náà tí wọ́n ti ṣe ìlú bẹ́ẹ̀ ṣe o ìmọ̀ ọlọ́dà kan tàbí mọ́tà ìjẹlẹ̀ nù mí o. ara àwọn ẹ̀kọ́ àdúrà yìí èyí kan bẹ náà pẹ̀lú dáadáa ni wọ́n ti dúró wọ́n ti kọ́ ya pé ẹ̀ẹ́dí ó fún ọ lẹ́mìí ó ti mọ̀ wá sọ pé ẹ kọ́dà bí ìbá ti pé kìíní kan ìtí ọba tẹ̀lẹ̀ náà ní kó tẹ̀lẹ̀ jáde kí ló lè nígbà àwọn àjẹ́bí ọlọ́run tọ́lọ́ fún àwọn oníṣẹ́ àdáwọ́ náà ọlọ́run ti ó ti tẹ̀lẹ́tì àwọn lọ́wọ́ torí ìdí eléyìí ọlọ́run bá wá bá ilé ọlá ó ń sa àwọn aráalé ìmọ̀ràn ó ń sa àwọn Múúsá, òun ni ọlọ́ọ̀bà lébi ọlá, òun lọ́gbà lérò àwọn ọlọ́run tàwọn lẹ́sà zàmẹ́lì. Yàmẹ́, wọ́n ní ààlàní zàmẹ́lì àwọn tí ń bẹ láyé láti gbàgbọ́n láyé lọ tó ní wọ́n wọ́n jẹ́ ní wọn láti lọ wọ́n jẹ́ ní àpọ́nlé ìlọ nígbà náà àwọn àpá ọ̀sẹ̀ sí ìlú láti tuntun fún wa ilé bàbá akókò ìlú wa àbáwá tètè àwọn náà tó ìlú lórí wọ́n ní ọkàn gbogbo ayé tọ́lọ̀ fún ilẹ̀ náà láti ìgbà tọ́lọ̀ ti dáyé tí ó fi ìgbà tọ́lọ̀ mú ó di títọ̀ káyọ parí náà pàtàwọ́ sọ́bẹ̀ nínú ayà ẹ̀rọ ọ̀dàpọ̀ ànẹ́bì abẹ́rẹ̀ ọlọ́ọ̀dàpọ̀ ànẹ́bì ọlọ́ọ̀dàpọ̀ ànẹ́bì tọ́lọ̀ látàlẹ́bì ẹ̀ta wọ́n ní mọ̀tẹ̀fàtòwú jágbàtí mọ̀tẹ̀fàtòwú ìfà báyìí كانت مرتبته مرتبة عينها جماعة wọ́n ní ìyẹn ti gbogbo mọ́sábà tí wọ́n lọ òní mọ́sábà tí ọlọ́run sàtẹ́bì ní àríwòwò ọlọ́run tí é ní ni, rẹ̀ ìsẹ́ olólùfẹ́ rẹ̀ yẹn wọ́n ní tẹ́lẹ́kẹ́ni ó ń dúró títàwọn àyókù yẹn ó ń dúró أيقدروا أن ذريتهم من بعد والله سميع عليم ذرية بعضها من بعض والله سميع عليم Ọlọ́run bá Màlẹ́kọ́lá, ó ní àwọn tàbà lẹ́tàtà sọ yìí. Wọ́n yẹ̀ káàrùn-ún. Àwọn ní kí àwọn àárọ̀ mọ́jọ́ máa ó ma wáyé tó lè gbé ní bá tó wà ní báàdì àwọn apáta wọn lọ àwọn apáta wọn dé ní wọ́n jẹ́ ògbàgbà lórí wọ́n gba ètò jẹ́ ìmọ̀ ọlọ́run ìtẹ̀lé lọ́lọ́run yìí wọ́n ń gba lọ́dọ̀ wọn tí wọ́n ń tẹ̀léra wọn lọ bẹ́ẹ̀. báwọn abáṣe apáta bá ti lọ wọ́n ń tojú wọn ìdí ń jẹ́ ìjà nẹ́bí ọlọ́run lára àwọn ọ̀gá wọ́n ti ogun bí ń jẹ́ ìmọ̀ ẹ̀sìn látara wọn wọ́n ti ogun tàwọ̀lì wọ́n ti ogun ẹ̀ látara wọn títí wọ́n ń lọ bẹ́ẹ̀ délé títí títí tó fi lórí àtẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam Ọlọ́wání wọ́n wọ ọ̀bẹ̀ ní òní àdíyẹ kájẹ́dùn kálọ̀mọ̀ ipé òun ọlọ́wọ́ ọba ọba tó wù gbọ́ ni tẹ̀líwò ìjẹ̀mí àpòwàlì ọba tí wọ́n ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ta ń so pátálù wọn lọ́wọ́ ọba tó sì ní mà nípa gbogbo ìjọ tó pamọ́ tó wọn lọ́wọ́ ọba tó kìí eléyìí ibi náà láàtò tó ń pàtó tó lé pé àwọn dọ́kítọ̀ máa dúró náà abẹ́kọ̀ wọ́n lọ́pọ̀ náà nílé wà náà ìfọ́ máa dúró bí wọ́n ti dúró náà ìdá olóògùn náà nílé olóògùn náà nílé náà nílé èrì làwa òjò ọ̀nà ọ̀rọ̀ náà kò sì ní sí ìbéèrè ìgbẹ́mọ̀ béèrè ìbéèrè lọ́dọ̀ ṣe àfihàn àdídùn fàlà àjẹpẹ́ta wọn àfihàn àdídùn fàlà àjẹpẹ́ta wọn وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تكلبون وأنتم إلى ربكم تتركون وأنتم إلى ربكم ترجعون Ẹjẹ́ lè tòlú wá, ẹ máa tòlú má. Ẹjẹ́ lè tòlú wá, ẹ máa tàbò má. Torí pé ọ̀dọ́ lọ́rùn lẹ́wọ́ padà sí. Torí pé ọ̀dọ́ lọ́rùn lẹ́wọ́ padà sí. Ẹjẹ́ lè tòlú wá, ẹ máa tòlú má. Torí pé ọ̀dọ̀ ọ̀dọ̀rùn lẹ́wọ́ bá dà sí. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته